Màmá, tell bá ti wà tí ò kí ń wo ọjọ́ kan mọ́yàn lára which is your behaviour I will tell you today. Màmá, you will lose good people that surrounds you. Ẹ máa ń ṣe pé kí ló ṣe fún mi? F off, òǹṣọ́lọ́n, wọ́n ń ṣọ́lọ́n lóòótọ́, bọ̀tọ́lọ́n ló máa ń wáyàn síyàn. But but tá máa gbọ́ níbi báyìí by yìí facts it's gonna be facts nothing but facts and nobody mi ò bẹ́yẹ̀ kọ́kọ́ wà lórí social media tó lè sọ but I will say it I don't care I will say it I will be real with everybody this afternoon yeah èmi ò ni kaka. kò kú sí nǹkan tó fẹ́ sọ tún ní nǹkan tẹ ìfẹ́ sọ orin yín ni ẹ máa But orin lọ bọ̀ṣẹ́ tí wọ́n sọ pé tí ojú bá ń ṣe pin tí a bá fi wọn ojú a ni yeah as I've told you all I have a lot of content ọgọ bùbá ìdílé ń ká mi lọ́wọ́ kò which I'm still gonna be coming out and doing my content ṣe ń and bí ṣe máa ń sọ ṣẹ́rẹ́ wa kan so when I see people say ó tún ti ń we talk about what we see and we talk about. probably a fẹ́ rán àwọn kan létí ọjọ́ àti sùn ṣé nǹkan tí mo sọ yẹn Yeah. Oni wọ́n ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí ni ṣé ti yẹn when we see we talk wọ́n ní tójú bá ń oni pín wọ́n ní ká fi wọn ojú ká sọ pé ó ń ṣe mi yẹn um, I know that tí ọwọ́ agbó bá ṣe fà sẹ́yìn Abike. you you want you you won't want it to happen i know but ó ti ṣẹlẹ̀ gbogbo wa àti learn the hard way so alhamdulillah but having said that ṣe I will having said that ẹ jọ̀ọ́ mi fẹ́ to comment mi ní ma wò yín Come on, ń ṣàvo ìlà mi lọ́wọ́ ìyẹn ló bá mi báyìí but mo gbọ́dọ̀ sọ nǹkan tí mo fẹ́ sọ having said that Sherry fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ join social media màá lọ màá lọ down the um, màá gbé yín tú àbàyè láàárọ̀ yìí bí ọ̀rọ̀ social media ṣe ṣẹlẹ̀ when social media started in two thousand and eight yeah ìgbà tó di twenty sixteen gbogbo wa àmọ́ra wa rí I'll be honest with you all orí internet ni gbogbo wa ti mọ́ra wa ìgbà tí Facebook bẹ̀rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní follow ara wọn àwọn tó mọra wọn fọ́lù ara wọn so in kan ṣẹlẹ̀ ńgbà yẹn before kí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Àbíkẹ́ àtọ̀rẹ́ ẹ̀ ṣe ń gbọ́ mi ìyá Iyewé ṣe ń gbọ́ Iyewé èmi ò mọ̀ wọ́n to be honest but she claimed I don't know her èmi ò mọ̀ but also sọ to my social media for years kí social kí Facebook tó be the ń gbọ́ mi that is not the point of contention when she started she started well Because kò gbẹ̀wọ̀n ìyàwó ilé alágbèrè kó sọ pé ń ṣaṣẹ́wó because you know she was she started well Oh, all of a sudden we àtàbíkẹ́ wọ́n ní misunderstanding which I, want, I don't want to go into everybody I see ní choose ẹni tó nífẹ̀ẹ́ sí ṣé ń gbọ́ wọ́n ní choose ẹni tó nífẹ̀ẹ́ sí oníkálukú lọ ó wá di ewé àtayé mò ń sọ eléyìí fáwọn tí ò mò ń ò mọ bí social media ṣe bẹ̀rẹ̀ so po she di ewé àtayé nìyẹn ewé àtayé nìkan Long ń exist lórí social media as far as I'm concerned i am not communicating oníkálukú dẹ̀ pẹ̀ch wọ́n pẹ̀ch tẹ́ǹtì wọn síbi tó fẹ́ pẹ̀ch ẹ̀ sí gbogbo èèyàn wọ́n máa búra wọn wọ́n every Sunday àwo àwo eré orí ìtàgé wọn a bẹ̀rẹ̀ sí níwò wọn ṣe ń gbọ́ that is not the bone of contention as time goes on shen mẹ́ pé gbogbo wa ẹ rántí pé à ń ṣe kono. à ọmọ bàbá we are down to make mistakes we are down to step on each other's toes ṣó eh? and when we step on each, each other's toes taba de lè fara wa fara wa mọ́ra padà fair enough Taba de fara wa mọ́ra fair enough Fair ń that is not the bone of contention when Facebook started I'm going to tell you today I'm going to tell you for free people knew Iyewe before I became. And people used to love her. But when Abike came in, Abike náà láwọn to love her. tó yẹ pé oh ó keep wọn behind the scene because wọ́n ní nǹkan tó bá tíyàn bá nífẹ̀ẹ́ sí tó to dùnyàn nínú kíyàn má ki ẹ̀ ma ayé si ń sheng bomi. As times goes on, ìgbà yewe ma bere yewe e ẹ̀yin lẹni show ẹ̀yin o ati gbogbo àwọn tó bá ń gbọ́ mi. Èmi ò kọ́ kí lẹ ti ki sọ kí lọ́sùkù tẹ fẹ́ sọ. I'm not here to insult you, but I will advise you. Advise that one don't tell ò lè fún I will advise you this afternoon, Mama. I don't care. You have insulted me. You have done a lot. I don't freaking care. But I will tell you the truth. I will tell you. I will tell you. Oh, ti ẹ̀ tó jẹ́ pé àwọn yín tó ń sọ fún yín As I've told you, she started well. And she has the likes of me behind her. As a matter of fact, Nibiti tí mo ìdè child he got your tó and he will yẹn tó ń taṣọ yẹn ìgbà tó lọ báyà yìí tó find yàn ní hotel. hòtẹ́ẹ̀lì mo pe Ṣadé eloquenza money ní La funky lọ Làfúnkì Maryland she was aware of what I'm saying Money ní just because I don't drive with you, because Ogula fellow. I love this woman. Me, so you like to be any more now. Any only fair any more. Only time you could see me in life for the sake of the power come on. Me, what boy? But I'm just telling you, Kemama, come on, follow my mama. So, be I don't need anybody. I need God. And to my in back and lay on. Oh, she it. ìgbà tó tún yá tí mo rí pé wọ́n ń dà ìyá ìlàmú tí mo rí pé wọ́n ń dà ìyá ìlàmú mo tún sanwó ṣe ń gbọ́ mo tún sanwó pé kán lọ dín pẹ̀lẹ́ tó ń dà ìyá yẹn láàmú bọ̀ ìyẹn kọ́ ni story tí mo fẹ́ sọ lẹ́nu ìyẹn sábọ̀d I'll be honest with you I will tell you the truth Abike ṣe birthday lánàá Abike was never my friend ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ mo sọ̀rọ̀ ìyá ìyá ìyá ìyá ìsábọ̀dì náà mo gbèjà o tábìkẹ́ fi jáde fún mi the fact tábìkẹ́ ó pè mí ìgbà tí mo sọ pé kó má bu ìyá mọ́jọ́ yẹn a jẹ sọ̀rọ̀ on a friendly level tí mo tiẹ̀ wá mọ̀ pé ó mọ àwọn tí mo mọ̀ bọ̀ lálẹ́ àwọn olórí burúkú tó wà ń bí àwọn olórí burúkú tó wà ń bí ṣe ń gbọ́ táwọn àmọ́ Chester ń bí ṣáàbì kí òkùnkùn mọ̀ kankan wọ́n pè é jókòó àwọn ní sítórì ẹ̀ lọ́wọ́ àwọn ní sító ọba gbóríṣiríṣi rọ wọ́n gbé lábìkẹ́ lọ́wọ́ ṣé mo àbíkẹ́ náà dẹ̀rẹ́ mo ti sọ gbogbo wa láti ṣẹ̀ láti kùnà sógo ọlọ́run tàbá rí olórí burúkú kan tó wá ń bọ̀ tàtó sọ pé sẹ́ǹtì lòun ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ tẹ́lẹ̀ olórí burúkú kan bá bọ̀ tàtó ní sẹ́ǹtì lòun kò sẹ́ni tó jẹ́ sẹ́ǹtì nù gbogbo wa gbogbo wa láti ṣẹ́ra wa ẹ̀ṣẹ̀ lòmíì ẹ̀ṣẹ̀ tẹ́lòmíì kan ṣe àwọn èèyàn ó jura wọn lọ ni táwọn am fi to sọ pé àwọn ò fẹ́ forgive ẹni yẹn ṣé ń gbọ́ mi. tó bá sọ pé ta ló jẹ́ kémi àti ẹ̀jẹ̀ ọ̀tá lẹ́ni àbí kẹ́ni but after everything she came to Manchester we met everything was going smoothly along the line atuburawa but we we looked beyond that we still have a long way to go in life ṣé ń gbọ́ mi ṣé nǹkan tí mo sọ yẹ yín náà kí mo fẹ́ fàyọ ẹ wo Àbíkẹ́ ṣe birthday lánàá ẹ wo èrò lẹ́yìn ẹ̀ màmá Esabod ìjọ tẹ ṣe birthday èmi gangan yìí mo sùn mo lọ bí iṣẹ́ mo dé. àbí kò yẹ yín mo sùn mo lọ síbi iṣẹ́ mo dé ẹ̀ tí ẹ̀ tí ìjẹ́ kílẹ̀ ṣú ṣé kí ṣọ́ọ̀kì yẹn sabord you know i'm always celebrating you the fact that pé we are not close but whenever i see something i call you to advise you ìgbà tẹ́ ń bá ọmọ Wunish yẹn jà kí mo sọ mo pè yín mo ní ẹ fa gbogbo wọn mọ́ra ẹ dẹ̀ sọ reason pé báyìí báyìí ló ṣe mo ní ẹ dáríjì wọn ẹ gbé ibi tí bá ti sọ pé kẹ bú wọn rí àbí kẹ ṣépè fún wọn i'm always advising you pé ẹ ti ń dàgbà ẹ fà wọn ọmọ ẹ ìgbà tí Sọjí go. tí Sọjí ń bàbá àkọ́bí yín mo mo send voice note ẹ play voice note ẹ walo woyin. Money ya. ní ẹ má reply Sọjí mo di mo. tẹ she reply Sọjí mo ní mo. ní Sọjí mama come for her now ẹ hold on mo di mo ní dìímọ̀ Sọjí mama come for àkọ́bí yín mo ní kò dẹ́ she ṣe àkọ́bí yín ló mama affect I spoke to you mo dẹ̀ ṣọ́ pé gbogbo àwọn tó ń tẹ̀lé yín fake people that are following you tó yẹ pé wọ́n fi yín settle scores wọn ni they don't they didn't tell you that even when Saji was attacking you but they have ẹ̀yẹ́ they come. No no too late because because Saji spoke with me later Soji léyàn kan ló lọ túlé bàbá òun bóun náà ṣe dá padà nìyẹn mo dẹ̀ ní kó má bínú mo pe Soji mo bá sọ gangan máa my gbogbo yín tẹ́ máa sọ pé ọmọ ìbúkì èèyàn burúkú mọ̀ nǹkan tí wọ́n behind the camera the length I go behind the camera I have a good heart mo kọ mi kàn nígbà ní kò cheat èèyàn lójú mi àbí kò cheat He got to Sọjí I called you sorry I sent a message to you Money, ni ẹ jẹ́ ṣàlàyé fún mi ẹ fẹ́ lè máa kéńjọ náà ẹni à ọkọ mi ò ṣe ọkọ mi ò ṣe ẹ èmi kọ́ ni mo wá lọ àwọn ọmọ tó tẹ̀lé mi ló wá lé ẹ lọ mi èmi kọ́ ni mo ṣe mo dẹ̀ advice yín mo ní ẹ má dá ẹ dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tí Sọjí sọ nípa máa yẹn ẹni kò rí bẹ́ẹ̀ ipe ìfọ̀nì tí n bá lè bá yín ṣe ṣàlàyé fáwọn èèyàn pé ẹnà àkọ́bí ẹ̀ ń fún lówó ó ń tọ́jú ẹ̀ ipò fowó mọtí ni mo jẹ́ bọ́tà ń jọ yẹn kò jẹ́ kí n bọ́tà sí yín náà kò jẹ́ kí n bọ́tà fún yín but mo bọ́tà because ẹ ti ṣe oríṣiríṣi fún mi but I looked beyond that mo ti ní gbogbo ọtá wa lórí social media kọ́lọ́ fi ṣe ọwọ́ wa dá wa lẹ́jọ́. I look beyond that. Me ìró go go tẹ́ ṣe fún mi ìgbà yẹn. Mo bọ́ta. Mo ṣe ṣó yẹn fún Sọjí mi ìdẹ kọ́kọ́ mi ìbúyàn. Ìgbà tí Sọjí wá wá tó wá ń me to tó wá àtàkì mi mọ́ orí ṣó mi ni mo wá bẹ̀rẹ̀ come from. kàn fún. Mo ṣe ṣó yẹn mo bẹ ọ̀tún mo bẹ òsì. Àbí kò yẹ yín ẹ bá mi dìyẹn mú. Èmi gangan tán bá ní nọmba one nọmba one tó support yín ìgbà tẹ́yìn àtàbí kẹ́ńjà. Èmi ni. nǹkan tí àwọn ayé fi ojú mi rí mi lè délé sọ nǹkan tí wọ́n fojú mi rí but I thank God today I'm still standing that is not the bone of contention kí lẹ ṣe fún mi àǹtí ẹlẹ́yìn ló kọ́kọ́ gbé yín lọ sí London láyé got ìgbà tá bẹ̀rẹ̀ show tá à ń follow ayé àtẹwé àǹtí you used to be your very close person why invite you to party ní London. àǹtí elin ayélọ́wà sọ́rí ewé àǹtí yẹn bẹ́ẹ̀ de yín mi ìfẹ́ wá àǹtí báńkẹ́ àtàǹtí elin lọ́ni mo gbọ́dọ̀ wá o tíṣẹ̀tì tí mo wọ̀ gan wọ́n rà fún mi wọ́n ní à ah, tó bá wá wọ́n máa ní màmá máa bínú i'll come adẹ̀lọ patí yẹn ìjọ kejì lẹ́pẹ́ àǹtí elin tẹ́sọ pé ó jí ó jí rólẹ̀ sí ṣẹ́rí kò ń ṣe gbogbo èèyàn lè ṣe ẹlẹ́dàá ìyẹ́wé ṣe ń gbọ́ kò ń ṣe gbogbo yòlè ó lè ṣẹlẹ̀ dà ẹ̀ ẹ sọ pé àǹtí ẹlẹ́yìn jíró lẹ́sí yín ó lé ní èmi gangan ni mo kọ́kọ́ pè yín jọyọ̀ màmá tẹ bá ní agbára lóòótọ́ ó jẹ́ kẹ́ mọ àwọn tó nífẹ̀ẹ́ yín jẹ̀núìlì àtàwọn tó jẹ́ pé wọ́n fi yín fight scott wọn ni èmi ni mo kọ́kọ́ pè yín mo ní màmá ìdírè mo náà ti ẹlẹ́yìn mo dẹ̀ mọ́ akitiyan tó àǹtí yẹn ṣe àǹtí yẹn ra ọtí ó ṣe ọtí rà àǹtí yẹn gba ẹja wọ́n ní kọ́mọ̀ àwọn ẹja sẹ́nu ọ̀nà ni ìgbà tí ò sí wàhálà ṣẹ̀mẹ̀ pé àwọn ayé sọ pé wọ́n bẹ̀ wá jà pàtíwò kò sí rọ́ tí màmá ò pamọ́ àǹtí ẹlẹ́yìn àǹtí ẹlẹ́yìn sunkún báyìí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n ni mo kúnlẹ̀ mo kúnlẹ̀ báyìí mo ń bẹ̀ wọ́n ni mo ní mọ́mí ẹ̀jọ̀ èjì ló mú màmá ẹ̀jọ̀ mo ń bẹ àǹtí yẹn báyìí ni aláàánú tẹ̀ ti kọ́kọ́ lé lára yín nìyẹn ẹ bá mi máa kà á. Number one. Ṣé ń gbọ́ mi. Èmi tẹ́ ń I fought a battle back to back. Back to back. Gbogbo ayé be safe. ṣe fi gbogbo jàjà Mohbad. Bẹ́ẹ̀ ni mo ṣe fi gbogbo ayé mi I lost a lot of things. Ten, Bomi. I lost a lot of things. But won't bẹ̀. Tí n bá ń jà fún yàn tí mo like. Mama, máa àjàdíjú ni máa ń èmi ò ń ṣe àwọn tó ń tẹ̀lé yansin tó ń fi ìyà fight scores tó fi ń settle scores wọn èmi ò lẹ́yìn tí mo ń bájà lórí internet ń gbà yìí mo kàn rí pé ìyá yìí àwọn àtàbí kẹ́ńjà mo dẹ̀ gbèjà wọn so àwọn tó ń follow yín sí ló fi ń fight Set to score. I don't have anything to gain from you mi ì tọrọ owó rí lọ́wọ́ yín mi ì bẹ̀yìn for anything rí ẹ̀ fún mi kọrí mi ìrọ́jọ́ mi fún yín rí àbí ìgbà tẹ́lẹ̀ àtẹ̀gbọ́n mi gọ́jà tẹ pè mí pé à tí bá ti lè rí slippers ẹ ẹ máa bá mi ṣiṣẹ́ fún abẹ́ ìrántí kí ni mo sọ mo ní màmá ẹ má wọ̀rì ìgbà tí Bímbọ́ Ṣóńdé tó gbé sítórì ìyàwó bàbá mi wá fún yín tẹni ṣe kẹdá sí ṣe kẹdá sí mo sọ mo ní màmá ẹ má wọ̀rì because ìrègùn lẹ máa ṣe tó bá dọ̀la ṣe ń gbọ́ mi gbogbo yín àǹtí ẹni fought your battle ìgbà tẹ máa after tẹ ṣe bẹ́ẹ̀ dé yín tán o lè lẹ fi lo àǹtí yẹn and see you walk away. Èmi not the same thing. Kini ni I want more than your olórí burúkú yìí náà ni. Wọ́n update fún mi me, náà ni. Mo jẹ́ pé yín, mo ní ìyá. Kí ni mo update for me. Money bonawa, ibo náà wà ìgbà tí mò ń gba búlẹ̀tì fún yín. Ìbílẹ̀ yìí tó bẹ̀rẹ̀ update. I want ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní attack mi pé Ọlọ́run mú mi. decide pé mo ò bá wọn Aishata, Aishata, she fought your battle back to back, left and right. Aishata Adeleni, ah, Rimon. Anabayowa, she fought your battle. Anabayowa tẹ̀lé parẹ́ nítorí ìyá ìyá Isabod. Anabayowa lè parẹ́. Torí mi àtànabayowa, èmi làdànabayowa, èmi I will be big sister ń by. We used to, she, we are so close, èmi àtànabayowa. Tí bá lọ sí Kogan, every minute ló máa máa pè mí àti bókì ìbólẹ́wà àti bókì ìbólẹ́wà but àdúpẹ́ fọ́lọ̀ alihamdulilah ṣe ń gbọ́ mi ànàmáyọ̀wá I folo alihamdulilah se n gbo mi anamayowa not the same thing màmá kí ni mo fẹ́ fàyọ mi mọ mélòó mélòó ọ̀pọ̀ òjò tó ti rọ̀ tílẹ̀ ti fi mú màmá téèyàn bá ti wà tí ò kí ń wo ọjọ́ kan mọ́yàn lára which is your behaviour I will tell you today màmá you will lose good people that surrounds you. ẹ má ṣe pé kí ló ṣe fún mi f off òǹṣọlọ́run wọn ń ṣọlọ́run lóòótọ́ bọ̀tọ́lọ́run ló máa ń rán síyàn. ẹ wá àǹtí suara èmi làǹtí suara ìtorí mi làǹtí suara ṣe wà lórí Facebook she loved me to beat I know her family she knows my family we are so so close ìgbà tèmi àti yín ò ṣe mọ́ àǹtí suara ò fọ́lò mi ẹ̀yin ló fọ́lò to tó nífẹ̀ẹ́ yín dé Kini àǹtí suara yìí ṣe àǹtí yẹn ó kéré jù kò fún yín lówó á fún yín one thousand dollars níjọ́ mi á fún yín one five she five hundred ṣí ó náwó fún yín ni mi mọ̀ nǹkan tá àǹtí yẹn ṣe fún yín immediately ẹ ti bọ́ta ẹ ti bẹ̀rẹ̀ sí ní attack àwọn family ẹ̀ family ọmọ ọlọ́mọ tí ò sọ story ara fún yín rí ẹ bẹ̀rẹ̀ sí ní parọ́ ọmọ ó lára ọmọ òun yá ó gbàgbọ́ lọ́wọ́ mi ah nǹkan tí mo ní ṣe ń gbèsè ayé mi nìyẹn. Te ba remedy people. Tó ń sọ̀rọ̀ tó ń bú mi tí mo dá lóhùn. Kò ṣe pé mo lè dá wọn lóhùn o. Mo ń wo ṣe fún wọn ni. Mo ń rola ọjọ́ kan mọ́ wọn. Kò sẹ́ni tó ní ọ̀rọ̀ mi lẹ́nu ní gbogbo àwọn tó sọ̀rọ̀ sí mi. I swear with my father, with my mother's life and father's life. But you man ń ro ọjọ́ kan ni. Ṣé rí nǹkan tí Àbíkẹ́ tó ṣì wà superior jù yín lọ? Let me tell you today, my Esabod. board. She máa sọ pé àwọn tó wà ní tíìmù Àbíkẹ́ ò kí ń ṣẹ ni? ṣé ẹ máa sọ pé àwọn tó ń support àbíkẹ́ ò kí ṣe ni wọ́n ń ṣe àbíkẹ́ ṣùgbọ́n ó ń lùkèwé ni as olórí tíìmù tó jẹ́ màmá ibi àgbà láti máa ń bá gbà ẹ wò ìyá Ìbàdàn ìyá Ìbàdàn tó wà ní Nàìjíríà ìyá Ìbàdàn náà gba búlẹ̀tì yín gan ìyá Ìbàdàn lè ṣẹ̀yìn lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ó kó má fẹ́ àkọ́bí yín but kí ló wà ń bẹ̀ tẹ́ ẹ̀ lè pé kẹ́ sọ fún ṣẹ̀mí ń bí èlògùn ọ̀rẹ́ ẹ̀ ìgbà tẹ́ máa ṣe ṣòfò ọmọ yẹn náà ẹ ṣe yàmàyàmàyàmàyàmà ni àwọn èèyàn àwọn èèyàn bàbá owó fún ni ò tó èèyàn ṣe láwọn tó ń kówó fún yín kò tó èèyàn ẹ gbọ́ nǹkan tí sọ̀ni sọ̀ni sọ̀ni àdé sọ pé tí bá ń owó lọ tí bá pàdé iyì lọ́nà bá padà ìtorí iyì ni máa fowó rà.

everybody tó celebrate Àbíkẹ́ lánàá kò sí tí ò tí bá Àbíkẹ́ tán tí ìjọ búra wọn kò sí tí ò tí bá Àbíkẹ́ tán tí ìjọ búra wọn gbogbo wọn lọ ti gbéra wọn ṣépè lọ ti búra ti ijo bura won gbogbo won lo ti gbera won sepe lo but tabaja a máa parí ẹ̀ náà ni ẹ̀yin á máa ṣe bíi pé ẹ lọ́mọ nílé ẹ máa ṣe bíi pé ẹ bí ọmọ ẹ wá wo ẹ wá wo ìka ẹ wá wo nǹkan tẹ́ ń ṣe sìn ẹ wo bí ó ṣe hàn Video tó pọ̀pọ̀pù sórí wọ́ọ̀lù mi lánàá wọ́n ní bàbá in Manchester mm, Dublin ló wà ẹ wo bó ṣe ń ṣe àná ara ń ta mí pé bíi pé kí n jáde bọ́mọ̀ pe bii bomo le si i èyí tí mo dá sí ìjọsí kí lẹ fi san fún mi ẹ wo bí bàbá yẹn ṣe she share you ṣe she bó ṣe ṣẹ́ gbogbo ẹ̀ fóun wọ́n dẹ̀ sọ pé àná ń ké gan àná máa ké ọmọ kékeré nǹkan tá a bá ń ṣe láyé ìka máa a bímọ sílẹ̀. I have nothing to lose. I have nothing to lose. Mama, we all have a lot to lose. Me, ìwọ́kọ́ mọ́, sixty ni mí, ẹ babe. Bẹ́ẹ̀ ìwọ́kọ́ mọ́ àwọn ọmọ yín wà ń bẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ di Àbíkẹ́ lánàá. Ewo wo birthday Àbíkẹ́ no, ìyá gbogbo àwọn tó celebrate Àbíkẹ́ pátá gbogbo àwọn tó celebrate Àbíkẹ́ pátá Not ti bàjà but they looked beyond that. many of our tó lọ sọ́dọ̀ Àbíkẹ́ gan nínú tó wà pẹ̀lú Àbíkẹ́ tá a bá máa wò ó dìbò dáadáa ẹ̀yin gan ló ń tẹ́lẹ̀. àwọn ìwà tẹ máa ń wù fáwọn tó súnmọ́ yín fáwọn tó ń gba búlẹ̀tì fún yín fáwọn olóore yín òun ló jẹ́ kí gbogbo èèyàn kúrò lọ́dọ̀ yín màmá ẹ wo bẹ́ẹ̀dẹ̀ àbíkẹ́ lánàá àwọn tó gbàgbé láti celebrate ẹ̀ gan wọ́n yìí celebrate ẹ̀ dèní ìwà ẹ̀ nìyí. ìyá ìwà ẹni We are not perfect. We all are not perfect. I will continue to tell you all. We are not perfect. We are not perfect. But in between our perfection, kọ́lọ́ má jẹ́ káwọn tó máa ṣàánú anybody. àwọn èèyàn wò pé ó deserve ẹ̀ ṣebí kí o láwọn tó ń jẹ́ lẹ́sẹ̀ inú tìmọ̀ ẹ̀ ni but you will never see her coming out to to insult them to rubbish them kò ní rubbish wọn ẹ kọ́ rí pé bí àwọn òjò ṣe mọ́ ni tọ́wọ́ lè jọ ń ṣe gan tó bá pàdé patí wọ́n yìí máa súnmọ́ra wọn ẹ nímọ̀ ẹ̀pọ́ ń bára wọn jà ṣùgbọ́n ẹ̀yin any little thing ẹ ti bọ́ta ti parọ́ mọ́ wọn ẹ ti ṣe oríṣiríṣi wọn who does that who does that mama it is high time you change your ways it is high time mama ìgbà tí mo wo birthday yín tán celebrate tí mo wo Tàbíkẹ́ omi inú kan mi because I knew how you started I knew how people loved you I knew how people respected you I knew how people kọ́mọ̀ ìtì ìgbà pẹ́ sábọ̀ jáde ni àwọn èèyàn máa bẹ̀rù yín. ìtorí Wàsíù fẹ́ unity láàrin ẹ̀yin àti Àbíkẹ́ ó ní kẹ́ wá sí Nigeria. ìyá àti let him let him boom bú Wàsíù padà ẹ wo opportunity tẹ̀lú lose ẹ ẹ máa sọ pé ẹ̀fẹ̀yàn mímọ̀ sọ̀rọ̀ ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá rányàn síyàn màmá èèyàn ló máa rán séyàn ẹ wọnú gathering tẹ wà níjọ bẹ́ẹ̀ de Wàsíù yẹn we have we have people in the corridor of power there we have politicians there we have ministers there beautiful lovely people there but unfortunately ẹ fi ìwà burúkú yín Every fi bà gbogbo ẹ̀ jẹ́ ṣe mọ̀ pé ká ní maintain relationship yẹn eh? ẹ maintain friendship yẹn eh? mama ẹ̀yin náà ma because you are a voice just like Abike both of you are voice and mo mọ̀ pé for to invite you there ẹ̀ eh, ó fẹ́ jẹ́ kẹ́má kẹ́má jà fẹ́ tọ́lù mọ́ bàbá rọ́ ni they might want to use ó fẹ́ lò yín lóòótọ́ but ó lè má jẹ́ nǹkan tó ní let's sọ pé kẹ́ṣe yẹn they might want to use you for another thing and gradually from there hello, me rí yín ibẹ̀ lẹnu mi ti máa rí ibẹ̀ à ah, mi lè ṣe nǹkan yo ẹ jẹ́ kí fọmọ mi sílẹ̀ kó bá yín ṣe that is how pushing up only ó ní ọ̀nà ò kì í yá tàbárẹ́ ní bálà bẹ ṣe kúrò ní bẹ ṣe ń wọnú plane lẹ ti bẹ̀rẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ sí ní búwà sí o God gave you that opportunity people watch you people watch you. People listen to you. Jaba jaba ekpon. Omo yin na bote je pele Many of them like that. But you will come out, castigate them, lie on them, insult them. How long do you want to do that for? Mama? How long? How long? Gbogbo ọjọ́ tẹ́ ti ṣe bẹ́ẹ̀ yín pátá kò sígbà tí mo celebrate let me tell you one thing today tí ó I don't need anybody's celebration I'm not celebrating people because I want them to celebrate me this is just me And tó bá deserve celebration I celebrate ẹ am I communicating so don't think I'm celebrating you because I want you to celebrate me. ṣé jẹ̀rí ẹ kí sọ kíríkan fún yín ìtorí mo wá celebrate yín lọ́dún yìí kò mà sí nǹkan ẹ̀ fi mí pè kò bá sí irọ́ tẹ̀ pamọ́ mi tán ẹ tí ẹ wo gbogbo ọjọ́ tí mo ti ń celebrate yín àmì nǹkan tí mo dẹ̀ ṣe celebrate yín ni pé ẹni tí mo ń celebrate ẹni tó jẹ́ pé tí n bá rí àṣìṣe tí n bá rí pé nǹkan yìí ó máa fẹ́ tẹ̀ máa send message sí pé màmá ẹ má ṣe báyìí ṣe báyìí ojoojúmọ́ ibi tó bá ti ń bú mi ìwọ ló máa ṣí ẹ̀ àwọn olórí burúkú ọmọ tó follow fọ́lù ẹ̀ kiri tó ń fight his cause àbí tó yẹ yín wọ́n á máa bú mi ìwọ máa máa ṣí kí lè àǹfààní pé mò celebrate that was why I did not celebrate you and henceforth I gonna not celebrate you. mi fẹ́ ní kankan ẹni tó bá deserve I am not celebrating you and as you have said the battle line has been drawn èmi oni bá yín jà mo ò ní bú yín kò sí nǹkan tẹ̀lé sọ ṣe pé mo dá yín lò mi ní dá yín lò but òótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ kò ní ní ká má let me tell you one thing today àǹtí mi kan àwọn àǹtí mi kan wọlé ń sìn àǹtí yẹn àti ìgbà tá ti bẹ̀rẹ̀ facebook láti jọ ń bọ̀ orí facebook post mọ̀ wọ́nà àbúrò mi gan àtọmọ ìgbà tó lọ sí germany wọ́n lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn lọ́dẹ sí àmọ́ra náà but the friendship still we, we still continue our friendship She's on she's on my chat. I'm not gonna mention her name. bend on. àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. There's something called friendship. True one. Kò ṣe àwọn tó fẹ́ fi mí jà. Kò be àwọn tó be friendship. Kò ṣe àwọn tí mo fẹ́ máa fún lówó kán lè love me. Hell no. Majority of them want tó follow me They ní àti 2008 Latin ń bọ̀. Ìgbà ò sí nǹkan Latin bọ̀. Màmá. ẹ fi àwọn tó bá yín bẹ̀rẹ̀ fún wọn wọ̀n wá àwọn tó bá yín bẹ̀rẹ̀ bá mm, Facebook fracasi ẹ fi wọn wọ̀n wá mo mọ̀ pé lọ́dọ̀ Àbíkẹ́ náà mẹ́ni ti lọ but we still have mo ráwọn tó celebrate lánàá nínú wọn bẹ̀ tán yìí wà and many of them ò dẹ̀ lọ ọkọ̀ change orúkọ ni bó ṣe jẹ́ kó rí nìyẹn ìjọ fẹ́ ṣe yẹn dà igi yìí ò da ẹyọ kúrò nù náà igi yìí ò da ẹyọ igi yii kuro nu igi wo gan ló fẹ́ ṣe bẹ̀jì àgbàlagbà ni you should be mediating peace you you should be mediating peace. ẹ wo Lizzy relationship tó wà lẹ́yìn láàrin èèyàn àti Lizzy. mi mọ mi mọ ẹ pé mi mọ mi mọ ẹ tó lè separate yín kí ni Lizzy ò bá lizi ba Lizzy bá jẹ we yín wẹ́ ṣàkójọ mi lójú tí Lizzy bá jẹ ọmọ yín ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ẹ bọ́ta ẹ ṣe ọmọ yẹn yánmayànmá ẹ ṣe ọkọ àwọn òtí ọmọ ẹ pé nǹkan ṣẹlẹ̀ lábẹ́ pé ẹ ti ń gbowó lọ́wọ́ ẹ̀ ẹ wo àti Yínká tẹ̀ǹtì àti Yínká ń kọ́ mi ìgbúrò wọn ẹ wo àti Yínká tẹ̀ǹtì àti yẹn akínyín ẹ̀ẹ́bù akínyín ẹ̀ẹ́bù ó ní iyì lọ́bọ́ máa ń forí bíbẹ́ ṣe ṣe láwọn kan wà lórí social media kò ṣe pé wọn ṣẹ̀ mí bọ̀ mo máa ń wo ẹni tó súnmọ́ wọn tó jẹ́ tèmi máa ń balùkù wọn ẹ̀gẹ́tẹ̀ àwọn kan wà lórí social media kò ṣe pé wọn ṣẹ̀ mí sẹ́ but máa wò pé ah èèyàn mi ọ̀rẹ́ wọn ni máa kọ̀ máa lùkèwé ẹ wo àǹtí yín kẹ́tì ẹ̀ǹtì àǹtí yẹn máa pọ̀ yín lé o àǹtí yẹn máa nífẹ̀ẹ́ yín o àǹtí yẹn á ṣe orin fún yín five hundred pounds ló ń cost àǹtí yẹn lọ́dọọdún láti ṣe orin fún yín ẹ ṣe yánmayànba àǹtí yẹn náà lọ́dún yìí kò ṣe orin fún yín. ẹ wo mọ́mí yèyé yẹn àǹtí mọ́mí àǹtí mọ́mí aláṣọ àdúrà mi rí káàntì yẹn kí mọ́mí yẹn bọ́ta kan ṣe ṣó fún yàn rí wọ́n ṣe ṣó fàbíkẹ́ lánàá láti wíṣẹ́ happy birthday. ṣàbíkẹ́ ò tí ì bú wọn rí ni àbíkẹ́ ti bú wọn bu won but in la máa ń rò lára you will never see Abike coming out to rubbish his followers. She won't. And that is how it should be. That is how it should be. Ewo wo gbogbo gbogbo àwọn followers yín gbogbo àwọn èèyàn gidi mi sàwọn àwọn olóhùn àwọn onítọ́ àwọn àwọn olóṣì tó ń fi yín fight scores tẹ́yìn náà dẹ̀ mọ́ tẹ́yìn ní kán gbé ya wọn jáde kó lọ́ọ́ máa fi ya wọn jà ẹ wo gbogbo àwọn èèyàn gidi gidi gidi gidi gidi gidi mo mà ní plan fún màmá yìí o ìgbà tí mò ń tẹ̀lé wọn who does that mi rí gbogbo èèyàn tó ti support yín jẹ mílì tẹ́ ẹ̀ tí jẹ tẹ́ ẹ̀ tí bú tẹ́ ẹ̀ tí parọ́ mọ́ tẹ́ ẹ̀ tí ṣoríṣiríṣi fún just because of simple thing ẹ ti sáré jáde i don't care mi ń bo nǹkan mọ́ra èmi ò ṣe bẹ́gibẹ́gi wọn ò fún èmi lówó ẹ gbàgbé tó bá dáwó fún yín wọ́n nífẹ̀ẹ́ yín ni. gbogbo nǹkan tí gbogbo wa ń ṣe yìí àsìpà ń ṣe ṣò àwọn tíátà ń gbé sórí YouTube tó ń gbowó lórí ẹ̀nà so táwa bá ń ṣe show tá à ń gbọ́ ta lójoojúmọ́ tàbá gbé àkáǹtì lẹ̀ káwọn fans wa máa sanwó sí kó pọ̀ ju ẹ gbàgbé yorùbá movie tọ́lọ́wọ̀ lórí youtube ṣé wọ́n bọ́ ṣé wọ́n yẹn wọ́n sanwó náà àwa dẹ̀ ń ṣe lọ́fẹ̀ẹ́ and many of them go wọn ò youtube wọn àwa là ń entertain wọn so tàbá gbé àkáǹtì lẹ̀ pé kọ́ máa fowó sí fún wa kó pọ̀ jù gbogbo pé èèyàn kan tọrọ bẹ́gibẹ́gi ni bẹ́gibẹ́gi ni bẹ́gibẹ́gi ni ó ń travel back and forth lọ́dọọdún kò níṣẹ́ èmi na ti sorry o kẹ́ tó èmi na ti sorry. kò níṣẹ́ kò níṣẹ́ ọkùnrin wo náà nìyàn fẹ́ máa dúró tó máa sanwó tíkẹ́ẹ̀tì èèyàn lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn lọ́dún come on now come on now. Come on now. Eh ọba ò fẹ́ ẹ̀rọ ló ń wọ́n kọ̀ ní ẹ gbàgbé ọba fẹ́ gbé ń yàwó tèmi mọ̀ ni ẹ rí pé mi bá yín sọ́rí ni ọba fẹ́ gbé ń yàwó ṣẹ́fẹ́ pé mi ní sátáláìtì lóríṣiríṣi ọba fẹ́ gbé ń tèmi mọ̀ ni for reason for reason best known to both of them and they didn't part ways <laughs> obìnrin nǹkan tẹ́ bá fẹ́ gbọ́ ló máa ṣe fún yín náà they never part ways they still talk everything is still going on bọ́ inú tèmi kọ́ lè máa ti gbọ́. Why can't people just stay on their freaking lane and let sleeping dog lie? Eh? Does it show le jure lo Eh? We mi láti join sin? Mo ṣe fracasi tí ó bá ń badi. I have a lot of nǹkan money mo ní láti offer yín. Lẹ́yìn mi wà. I don't need anybody mo sọ fún yín ẹ gbàgbé mi ìsọlẹ̀ ìpè torí mo need followers mo ti náwọn àwọn tó genuinely tó love me. tí kò ṣe pé àwọn tó máa tún bẹ̀ mí ni pé bj maja bj maja kò ń ṣàwọn wèrè tó máa wá sá sábẹ́ yín tó máa máa fi yín jà àwọn tó máa máa parọ́ fún yín ìgbà tẹ́ ẹ̀ ń bá sùn jà mo sọ fún yín náà mo náà ti sùn tẹ́ ẹ̀ ń bá jà mo ní kò ṣe ẹ̀ tẹ̀lé bá jà mo pè yín náà ṣé mi àti yín sọ̀rọ̀ ni mo send voice note fún yín náà ẹ play ṣe bó wà lọ́wọ́ yín wọ́n ní sóò ń ṣe ń tẹ̀lé bájà ẹ wo gbogbo nǹkan tẹ ṣe fáǹtì yẹn ẹ ṣe yànmọyànmọ nǹkan tẹ bí ò ṣe ẹbí tí mo mọ̀ dáadáa nǹkan tẹ bí ò ṣe bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹ̀gbọ́n ẹ̀ who does that ẹ̀ ń tẹ́tí jẹ́kọ̀ ẹ̀ tẹ́tí jata ẹ̀ mọ̀ pé yẹn gan máa bí yín ni èmi ò bú yín o èmi ò bú yín mo kàn wo gbogbo ẹ̀ lánàá mo wò káàkiri and it's not for ọ̀rọ̀ yóò ń ṣe ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ màmá nìkan àbí àbíkẹ́ is for all of us. Ilẹ̀ ń yọ̀, ẹ jẹ́ You have to change, please.